Hello everyone, welcome to Toyeen Talks. Ọ̀rọ̀ yà ọ̀jọ̀ tí wàá sí ìrìn next video stay safe stay blessed I love you bye. Pétépo fẹ́ kán mẹ́ òun pé òun porúkọ mi. Wálé ò lè ṣoríire, ìràwọ̀ ẹ̀ ti jò ó lè ríràwọ̀ lọ. Torí ìlú ni mò ń jà fún. Bó ṣe sọ pé ó yẹ kí Fúlàní pa seventy percent Yorùbá. Olórí burúkú nìyí ẹ lè bá tèmi gẹ̀ pé Sunday Igboho ò lè ṣe chat ẹ wà láwọn tó bá ti Sunday Igboho tẹ̀sí ọmọ ọjọ́ lọ mọ́ ọjọ́ lọ mélòó nínú yín gbogbo ẹ̀yin speaker orí Facebook yẹn lè travel láti ìlú òyìnbó Germany gbogbo ẹ̀tẹ̀ lọ́kì ní Kòtọ́nù Koiki gan lọ́kì Koiki gan lọ́kì ṣé tó bá ẹ má mà sọ pé hero mọ̀ awo lọ ni ogan ó rẹ̀ kó wá ráṣìírí Yorùbá ó rò pé yorùbá tó jà fún láyé Mọdákẹ́kẹ́ yorùbá wọn sìn àwọn ọmọ mi lè ní ọ̀nì wọn dádì mi láàrin àti gírẹ́ka lẹ́sà ìgbéraga ẹ̀yin lẹ sọ di ẹkùn lórí social media ẹ ṣe é pé mi ń kíbọ̀ rẹ̀ mi ń ṣọlọ́tì. gẹ́gẹ́ mo ti tó pé fẹ́ ẹ lè gùn mí mọ́lẹ̀ dìde ó ṣe wọ̀ àdàbí tí mo ṣe ń sọ fún àdàbí tó pé nígbà tí mo bẹ̀rẹ̀ ní two thousand and eleven àwa mẹ́ta tá à ń sọ̀rọ̀ lórí social media àdàbí tí máa gún wọn mọ́lẹ̀ kí n tó dìde ìdí òtó mi ní orúkọ mẹ́ ọ̀gá mi mò ń pe gbogbo ní two thousand and eleven mo forí balẹ̀ fara wájú mi ò gún wọn dìde kò sẹ́ni tó lè dárúkọ mi kó fẹ́ dìde ò ní dìde ò ní dìde ò dẹ̀ ní rí jẹ àdàbí ẹ fún mi sọ pé àdàbí àdàbí tí nígbà tí mo bẹ̀rẹ̀ two thousand and eleven láyé Nokia èèyàn mẹ́ta péré ló ń sọ̀rọ̀ lórí social media mo bẹ èèyàn méjì wájú mo bá ń ti Àbíkẹ́ communication wájú mo dẹ̀ bá àbúrò Fáyọ̀ṣe wájú kódà àbúrò Fáyọ̀ṣe wọ́n gbéṣẹ́ mi lọ fúngbà yẹn gan òun tún interview mi àsọmọlẹ́yìn mo dẹ̀ jù lọ mi ì bú wọn rí ọ̀gá mi mo máa ń pè é Fáyọ̀ṣe mo Fáyọ̀ṣe ọ̀gá mi ọ̀gá mi mo fi bàbá wa kò sí spíkà ẹ̀yin ọmọ ìṣe wàá fẹ́ dìde olórí burúkú ìyàwó èrè tí bá ṣe fọ́ tó fi jáde fún mi ò lè sórí èrè bó ṣe sọ pé you go not oúnjẹ tẹ bá tó proof pé tó kún bọ ìwé ilé ẹ̀ tó fi hàn tó rà sí tọ́kì àríṣẹ́ ti Dublin tó fi hàn àríṣẹ́ idiot ní àgbàyà ní ẹ̀tì ẹ̀ ti wà ní kí n dẹ̀ rí pé wọ́n stamp ẹni tam plan ni ẹ̀ lè sórí èrè mo jìyà tí mo fi mẹ́kọ̀ọ́ orúkọ yìí ni mo gbà tí mo bẹ̀rẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ two thousand eleven kò bá twenty thousand naira lọ́wọ́ mi àti jẹ́ àti mo lera fẹ́mi àtàwọn ọmọ tí mo ń tán gbà náà. bẹ́ẹ̀ ni childhood friend mi mo story mi nà. mo jẹ ìyà bẹ̀rẹ̀ blogging ni kò sẹ́ni tó ń wò mí ayé ìgbà yẹn a máa sọ̀rọ̀ sí Nokia ní ẹ̀ka sọ ní tilé tó kó ìyàwó ilé ìyàwó lágbèrè tí má dá lóde èèyàn mẹ́wàá ni ó wò mo forí ìtì tí mo wá di pé mo wá di pé mo popular mi gun èèyàn mọ́lẹ̀ bó ṣe máa sọ pé ẹ lè ṣe oríire I swear to God Almighty babaláwo bá ṣe yá ṣe tì tí n bá ti dárúkọ ẹ don't mention my name kẹ wá máa sọ pé tó pé mò ń bú àwọn olóṣèlú mò ń bú lọ́ba lọ́ba èyí tó bá bí lé ọba nínú yín tó wà nínú olóṣèlú kò sọ ṣé tí wọ́n ṣe dá ẹ lè ṣoríire aṣọ yín máa pọ́n kú ni ibi ní ìsìn mo tún ti ń wọ́lídé Eh, kánìdé fi infinity wẹ́mí yà sọ fún yín mo rí hòtẹ́ẹ̀lì kan ní Naples half a million per night jacuzzi wà nínú yàrá hòtẹ́ẹ̀lì yẹn báyìí mo ní kí n tẹ lọ cruise one week bẹ́ẹ̀. ìbí mi ni mi ti sùn látànà nísìn one week mo máa fi wà nínú ilé tí mi ní ní lọ bí iṣẹ́ I work once or twice a week mi ìgórí èèyàn gòkè mo dẹ̀ máa ń ṣoore mo dún tí mo ti ń fún wọn lórí social media ìlú ní míwà ní ìrẹ̀gbá bíráìbù ewé ìntàgéwé lọ èrè tí máta ń gbà mí yín fi tọrẹ ni ẹ wá rò pé pé yín ní ní òṣèyẹ yín tẹ fi sọ pé àjẹ́ ní ìyá yẹn ẹ tún mọ̀ pé wọlé pé Ọlọ́run jẹ́ kẹsà bọọdù kú ó níyín lára má níyín lára ibi kọ mú níyín lára màlíkà mi ló níyín lára ẹ̀yin òṣòre nàá ta lẹ fà lọ́wọ́ gùnkè gbogbo owó tí mo fún yín mi ń tọrọ owó lórí ẹyọ mi wíṣẹ mo ń tọrọ owó pé kí n fún yàn kò sójúmọ́ kí n má fún yàn lówó ṣé kí n tó fi tànà hàn yín mi kan láàdù ẹ̀ mọ́ ni tó bó ń ṣe ti pé mi mọ́ kọ́kọ́ ṣe lù wọ́n pé covid tó bẹ̀rẹ̀ ó lá pé mi ò tọrọ lọ́wọ́ àwọn èèyàn ẹ mọ̀ bóyá èrè ten thousand naira mo jẹ mo fún yàn ní half a naira pátá lọ́wọ́ ò broke mi ì rírú ọlọ́run rí ẹ ọlọ́run ò ṣépè fún mi ẹ lè ṣépè fún mi mo lè ṣépè fún yín ebi á kí èpè bọ́lẹ̀ fún yín ni tó bá wá fún mi tí n bá dárúkọ ó ní láti ṣe ṣókò dárúkọ ẹ sábà tí màá dárúkọ ẹ màá kí èpè bọ́ọ̀lẹ̀ fún ẹni nígbà tó wọ lórí burúkú àfa pàdísì lẹni mọ̀mọ́ mọ̀mọ́ Esabod ìyá wa ẹyẹ mọ̀ ṣe pé òfò ló ń ṣe kí ló kẹ̀ pẹ̀lú business mi ṣé o ní láti dárúkọ mi ni adúlá fi sọ pé ẹ̀sìn burúkú lẹ́sìn mọ̀ lé yín tẹ̀ ṣe you don't mind your fucking business ẹ̀rọ rẹ̀ pé mi ìjọta ni ọlọ́run ni màá bà ayé yín jẹ́ kọjá àlà i'm a voice ohun fídíò mi ìta ni ọlọ́run gbogbo yín kọ́ ni wọ́n ti gbé so gbogbo fídíò mi kọ́ wọ́n pín sórí youtube má ti dùlẹ̀ báyìí wọ́n máa pín kiri ní dédé orí tiktok má bà ayé yín jẹ́ don't come for me. mi ò mi ò ti torí kí wọ́n ti ń pè sẹ́rí tó bá dọ́là tí àlùfààní ti máa rí any evidence kó ṣe kan tó dé I will deal with àlùfààní I'm a true sayer I'm a woman rights activist I don't pamper people kálẹ̀ lóyìn ni tí wọ́n fẹ́ ṣiṣẹ́ àlùfààní máa gbowó lọ́wọ́ ẹ̀ náà ó yẹ kí n gbowó lọ́wọ́ ẹ̀ it's a private job má ṣe gba one million lọ́wọ́ ẹ̀ kékeré ni private job kì í ṣe iṣẹ́ ìlú ni mò ń ṣe lọ́fẹ̀ẹ́ ló yẹ kí n charge bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe máa sanwó gan if not máa kàn ti àbàdàn ni but I don't know how to ask for money mi ì mọ̀ béèrè mi ò mọ̀ béèrè kò sẹ́ tó lè ṣiṣẹ́ ṣọlá ọdẹ́yàlé mi mo lè ṣe kò sẹ́ tó lè ṣe lórí social media fúró òun náà lágbára wèrè báyìí ibi tí mo lè ṣe é sẹ̀ ni èmi ni àgbà blogger tó lè ṣiṣẹ́ yẹn kò sẹ́ tó lè ṣe é wọn tiẹ̀ ní gbọ́ wọn gan sáà mọ̀ kó wọ́n sọ̀rọ̀ wọn ní pín ṣáàtì wọn gan sọ́wọ́ lórí YouTube náà wọn pọ́pùlà náà. tí n bá ṣáàjì mi ò sí nílànà mùsùlùmí mi ò gbà ti àlùfùlàní náà kì í ṣọ̀rọ̀ ẹ̀mí náà mo máa ń bù náà ẹgbẹ́ tó sọ pé mo máa ń bù nǹkan mo máa ń ta sí tó bá sọ̀rọ̀ tó rà pé wọ ẹlẹ́gbẹ́ bọ̀bọ́ yìí ó ní wọ́n wọ̀n gbé tàbí kú ta ló yọ onídòkú sí ẹ lójú ó ń ṣe èrè pẹ̀lú ọ̀rọ̀ tó sọ ni. but mi ì fẹ́ ṣáàjì ẹ̀ ó yẹ kí n charge ẹ̀ torí mo ti sọ fún yín pé any private issue I will charge you torí ẹ̀ wúlò but tí gọ́ọ̀mẹ̀ntì á pariwo wọn kú ni bó lè ní wọn àwọn international chief chief máa ṣiṣẹ́ ọba lọ́fẹ̀ẹ́ ọba tó bá gbalẹ̀ yín ẹgbẹ́ṣẹ́ wà máa ṣiṣẹ́ ẹ̀ lọ́fẹ̀ẹ́ ẹ wo níhun ọba Ọ̀yọ́ yẹn mi mọ̀ bí àwọn tó jẹ wọn gbéṣẹ́ wà náà bá tún wọn ọ̀rọ̀ evidence fi sílẹ̀ mi ò eh, girlfriend ẹ̀ ẹnìkan pè mí láti Dublin bí ẹ ó gba tẹ́ bá ti rí evidence ẹ tíra láti máa rìkọ́ọ̀dù wọn níwọ̀n bá ayọ̀ tó ń ṣẹ̀fẹ̀ yín stọ́ọ̀lù ni ó gbalẹ̀ ẹnìkan ẹ̀gbọ́n ẹ̀ tó wá pé mi ní Dublin mi tiẹ̀ fún látẹ̀ǹṣán nù because ní tí mo ṣe ẹ̀gbọ́n ẹ̀ tó pè ní Dublin mo mọ̀ dáadáa mo mọ̀ dáadáa ìtí mi tí mo fi blọọkì wọn ni pé o lè ṣe tẹ́rẹ̀wé kọ̀ máa block ẹ̀ dànù mo dẹ̀ rí nọ́mbà ara Dublin mo rà rí nọ́mbà ara Naija rú àrìnfín wò lélẹ̀ tó bá fẹ́ join mi pẹ̀lú mi ò kéré inú ayé náà o fẹ́ join èèyàn púpọ̀ tó mọ̀ mí yẹn wà kọ́kọ́ tẹ̀sí mi pé ṣe kò join mi o ò lè ṣe three way kọ́ máa block gbogbo yín dànù ni kí ló fà àrìnfín ayé tí president yín jẹ mò ń jẹ ẹ lè rí president ẹni àwọn ni so bó ṣe rí wọn bá mo kàn mo wá rí Dublin yẹn mo wá block nọ́mbà Nàìjíríà yẹn tí máa pè torí mi store number ara Dublin yẹn mo ní kí ló ṣẹlẹ̀ ọba tuntun tó ń fẹ́ ṣe nǹkan kan mo ní tẹ bá levidence mo dẹ̀ mo kàn dà wọn nù mí tó ti provoke mi o lè ṣe three way call pẹ̀lú ìwé dáṣe inform mi o ti pè mí gan mo ti gbé fóònù ẹ̀ náà I have a receptionist o lè get me during the eight call my receptionist receptionist three five three uh, eight nine nine seven five one three three fóònù bẹ́ẹ̀ ẹ pé ó máa deliver àṣẹ yín fún mi tí n jí màá rí pẹ́ nìkan pé o bẹ́ẹ̀ bá tọrọ owó lọ́wọ́ tí kò máa blọ́ọ̀kì yẹn tó tó bá jí láàárọ̀ báyìí á ní mọ́mì àwọn tó ń tọrọ owó yẹn but ó máa blọ́ọ̀kì gbogbo wọn ni. èèyàn méjì mò ń fún sálárì ní nàìjíríà two bloggers tó bá mi ṣiṣẹ́ mo employ wọn ni mo gbé vacancies orí facebook wọ́n dẹ̀ apply àwọn náà ń blog ẹni inú iṣẹ́ rí mi kí n blog news news táwa wo the page news news rate wọ̀ bẹ́ẹ̀ ó ṣe ó ṣe ó gbọ́ problem wọn ní nàìjíríà and I paid them 60,000 naira a month. So government dey for only ní 60,000 naira a month. Ìgbé kọ́kọ́ kan news. That is 120. Bàdé sanwó receptionist mi tó wà ní Dublin. Rí ẹni tó bá mi ṣiṣẹ́ me. ń ṣe wà ní Dublin yẹn mi ì rí gẹ̀yìn going to four years to the máa fi ṣiṣẹ́ ni. Mi ì rí rí. Dublin ló but mi ì rí rí. Bọ̀tọ́ fi kẹ́ mi a lè má sọ̀rọ̀ fún mẹ́fà tẹ́ bá pè báyìí mọ́mí receptionist yẹn ara ẹ balẹ̀ o mo ń tẹ́ mo mọ̀ pé ara tèmi ò balẹ̀ àyà yín máa ń gé àti pè mí tẹ́ bá bá a sọ̀rọ̀ tó bá necessary á fún yín ní code pé text mi òun náà wá text mi pé ẹnìkan máa text mi máa pè é don't just call me anyhow don't call me anyhow I'm a CEO mo ṣe máa ń tẹ́ bá ti jọ pé mi bá máa gbé yín sórí spíkà ní ẹ̀yà wèrè ni ọjà mo ń tà I don't gossip àwọn kan tó ń sọ̀rọ̀ ṣọlá ọlálẹ́yẹ ọdẹ́lẹ́yẹ bí ọdẹ́yẹlé àbí ọdẹ́yẹlẹ́yẹ olórí kò olùṣe orúkọ confuse orúkọ orúkọ ẹ̀ máa ń confuse mi tí máa fẹ́ ṣe nìsín máa lọ yọ tàtú orúkọ ẹ̀ síbi ẹ̀kẹ́ mi màmá ọdún máa ti wo fóònù màmá rántí orúkọ ẹ̀ ọdẹ́yẹlé ó ń ṣọmọdé ọmọdé ni mí ò ń ṣọmọdé ó lè ní wọ. tíráàmù tó gbé lọ sí kóòtù yẹn lamẹ́ríkà tó gba thirteen thousand dollars. mo fẹ́ kó polówó ẹ̀ kó wádìí ni ó lè win. ó lè win. ṣáà sọ pé ọba òjàjọ́ ò ni. Malika made this grace and to last ẹ mọ̀ wí ó sì ráyà sí mi tó sì bẹ̀bẹ̀ ẹ mọ̀ play voice note yẹn kínkínní mi ò gẹ́gẹ́ ń tà láti bá mi ṣọ̀rẹ́ mi ì lè bá ṣọ̀rẹ́ mi ì lè bá kì í ṣe pé òun nìkan gbogbo ọba mi ì lè bá yín ṣọ̀rẹ́ ẹ mọ̀ reason why tí mi sì lè bá yín ṣọ̀rẹ́ tẹ́ bá ṣe tí ò dáa máa bù yín mi ì dẹ̀ kẹ́ ẹ pè mí lọ́ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ I don't hate any even àwọn ará Ìlọrin mi ì hate wọn but màá fún wọn màá wọn pé wọn ní Ìlọrin mọ̀rọ̀ sọ but màá bá bàdì yálàyà wọn gbẹ̀mí ṣe ń róòlù nìyẹn mi ò kórìíra èèyàn kankan mọ́ president tẹ́ bá ṣe tí ò dáa màá bọ̀ bá di yín ẹ débẹ̀ ní may ẹ increase salary ẹ fowó kóró epo àwọn èdè kan wá ń jáde ìyá Tinubu wọrí ọ níbi tí ẹsẹ bọọdù sí òkú ni dá fún gbogbo yín lápapọ̀ ẹ ní rí bá ti ṣe ẹ ní gbé who can tackle liar ẹni ẹ lọkọ ẹ wọn tún àwọn Kasiwaju warriors torí tèmi gangan náà <laughs> àwọn olóṣèlú wọn tẹ mọ pé ẹ exist because are relevant Any bloody illiterate any lifeless wọn kàn takò láyà ẹyin yóò increase owó ó ṣẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ni mo níbo tó ṣẹ̀ṣẹ̀ dé bẹ́ẹ̀ náà ló ní ó fi wọ́n sínú ìnira nìyà kò ń rọpọlọpọ ìyẹn ṣẹ̀dẹ̀ bẹ́ẹ̀ kò pre-inform Nàìjíríà wípé New Year resolution December tá a bá fẹ́ ka bọ́jẹ̀tì o a máa increase ó kàn yọ ṣókè yín kò dé supplement ẹ̀ nígbà tí ó tẹ̀ tí wọ́n á bàjẹ́ àtinúbù ó ti fi ń wùwà olè o bí à ń parí iṣẹ́ Ọ̀dẹ́yẹlé máa wá fún ẹ one one wá gbé five billion fún estate pé kàn fi fún gbogbo àwọn ará ìlú lówó àwọn Ọ̀yọ́ state ò rí gbà everybody ò rí gbà family wọn gbàtí wọn ọgọ ẹ wo mi ì fi tọ́fẹ́tà ẹ wo kírìmù unique ah, ah. ó díẹ̀ sọ fún mi ní store ẹ̀ ní US tí mo lọ ní june yẹn pé mọ́mì ó máa jẹ́ kẹ́ ẹ funfun mo kàn dẹ́jà ni o aláì mo dẹ́jà ni o kíní dẹ̀ ń sọ fún mi náà bọ́lá platinum tó ní lounge ní US ó ní mọ́mì ẹ máa pupa o mo ní rọ́ because kò sí cream tó ṣiṣẹ́ lára mi rí ó dẹ̀ kọ́ síbẹ̀ wọ́n ní very hard eh, kí wọ́n ṣe kọ́ very strong the strongest blade kì í ṣàwọn wọn po American cream ni o iṣẹ́ wọn yàtọ̀ sí táwọn ti Farida o àwọn èèyàn pò lè po cream lamẹ́ríkà so but bí àwọn ní ingredient or something like that mo dà pé mi ò lo cream kó mo bá dẹjà onírọ́ ni mo ní kí ni mo ló lójú abẹ́ẹ̀rí mi ni má tán fítà padà ní ìṣẹ́ ẹ̀tùnrin tí máa ṣe ṣẹ́tírí ẹ̀rí èmi ò pupa o but ní ìsìn mo ti ní step down ẹ̀ cream yẹn lágbára gan-an tẹ́ bá lọ website on uniquepalace.com cream yẹn lágbára gan-an mo dẹ̀ dẹ́jà ni tẹ́ bá rí àná nǹkan tí náà ló ti yá dá tiẹ̀ padà lóhùn òfẹ́ tẹ́ bá rí àná ó ní i've never seen film to ah mo ní. mo mọ̀ tí ń di olójújú ọ̀rọ̀ títí nẹ́ẹ̀mí wíìsì báyìí mi nílò kírímù fàrídà mo ti ń lò láti yẹta moisturizer kí ló dé olójú dúdú <laughs> mo dẹ̀ no no no tí bá máa tí máa lo tọ̀dọ̀ mi tọ́ ni máa order àwọn step down yẹn mo máa lo second grade ó ti high ó ti le jù cream yẹn ti le ṣe jù ẹ̀mọ̀pá America cream wọ́n mọ̀ nípa kíní gan. ege ẹ̀fín ilẹ̀ ṣe rí ònu ah! tí n bá wá ṣiṣẹ́ fọ́sẹ̀ kan she is sleeping on the bed. n tí mo máa ń ṣe nìyẹn iṣẹ́ tó bá yẹ kí n ṣe fún five days two days máa cover I only work thirty hours a week fifteen fifteen máa fi five days wà lórí bẹ́ẹ̀dì bí wọ́n máa yà ṣe ẹ̀yin YouTube mo ní copyright kìíní ẹ̀ pé wọ́n monetize mi ṣe nígbà tí mo ṣe copyright mi ni sórí jẹ́ bóyá n tó fi ń jẹ́ ní Oòduà TV ìtò máa ń ṣe ni pé àwọn tí mo sọ wípé mi ò wish because yá n tẹ́ fi ń jẹun nìyẹn Nàìjíríà lẹ́wàá ẹ youtube máa monetize anybody all over the world tí n bá wo comment section yín tó bá bú mi lórí iṣẹ́ mi i will report your page wọ́ọ̀lẹ̀ tí mo máa fún yín nìyẹn ẹ matching matching content tí n bá fi lè lọ wò ó mi ìráyè wò ní ìsinmi fẹ́ lọ sùn ṣe mọ̀ pé ó ti ní sticker lọ́dọ̀ ẹ̀ tí n bá ó dẹ̀ monetize ẹ̀ náà ṣòye. So, yeah tí n bá fi lọ wo gbogbo kọ́mẹ́ǹtì pátá tó bá bú mi bẹ̀ tẹ́ àwọn oníṣẹ́ ẹ sábọ́dọ̀ yóò eh, may you live long tí n bá rí tó bá bú mi bẹ̀ màá rìpọ́tù yín ẹyẹ tó fi copyright mo ní copyright mo ń gbé péjì wọn lọ lórí Facebook ṣeré ni ẹ lè lo content mi kẹ́ ẹ bú mi mo wọ́ọ̀nù yín o ẹ má sọ pé mi ò wọ́ọ̀nù yín o mo wọ́ọ̀nù yín o jẹ́ n padà sórí copyright I have copyright manager rapid manager ó ń gbé wá fún mi mí kan mi kan report yín ni mi kan rìpọ́ọ̀tì yín ni ṣé o ti rí mo ní àwọn copyright tó pọ̀ ń bí báyìí gan tí n bá lọ sí YouTube eh, creator mi so máa gbé gbogbo ẹ̀ jáde tí n bá ti parí gbogbo àwọn tó ń gbéṣẹ́ mi lórí Facebook tán máa bù bounce back on you lórí YouTube tí n bá fi lè wo kọ́mẹ́ǹtì yín I'm warning you torí wọn bí ìyàláyà wọn rí kì í ṣe chat tó bá bú mi lórí péjì mi máa block wọn but tó wá lo lórí iṣẹ́ mi I will report you, màá strike YouTube Remember, Esabo has a trademark. You can't copy my work. I paid over ten thousand dollars for a trademark. Trade am beginning so that in two years, right? Fat mo sọ you. Mo mo mo mo marry. ń rí yín be shame ń gbéṣẹ́ mi àti ìfàléláòyè lọ́wọ́ gbogbo yín gbogbo yín mo máa ń rí copyright right manager YouTube máa ń gbé wa mo kàn ń wò pé bí àti wọ́n fi ń manage nìyẹn but tí wọ́n bá gbéṣẹ́ mi tí n bá ka comment tó bá bó mi ń bẹ̀ ìsídà tẹ́ bá gbéṣẹ́ mi lórí YouTube kẹpa comment section ṣé mọ̀ pé gbogbo wọn tí wọ́n ti strike page wọn tó bá gbé jọ wọ́n máa ń ṣépè fún mi ni but kò lè mú mi torí iṣẹ́ mi ni when you pick my work I have a right manager my get pẹ̀ pick and I strike you down gbéṣẹ́ mi kò dẹ̀ control comment ẹ̀ but lórí ògùn mi létí ah kí n time ni mo fẹ́ lọ ra breakfast lórí iṣẹ́ mi ah ẹ insult mi lórí iṣẹ́ mi i will strike you down mo ń ṣe pé copyright ló gbé match content ló kún bí èyí ó gbé wá mo kàn máa ń delete ẹ̀ fún yín ni torí mi ò fẹ́ kéèyàn kankan kó tó ṣì mi ò fẹ́ kébi ó pààyàn láyé bọ́tẹ́ bá tán bá bú mi ẹ jẹ̀gbà ẹ jẹ̀gbà tẹ́ bá ti gbéṣẹ́ mi ìsídàkẹ́ kẹ́ ẹ pa comment section yìí torí ìdájú ẹ mú mi lágẹ̀ẹ́ èmi ò sọ pé mi ò ṣàgẹ̀ o ẹ̀yin lẹ ń kọ́ mi ní kànà ẹ̀yin lẹ ń kọ́ mi ní kànà ẹ lè gbéṣẹ́ mi tẹ́ bá gbéṣẹ́ mi tó bá bú mi bá rí comment ṣẹpẹ́ ní ìsìn àwọn yẹn tá a fẹ́ kẹ́ strike wọn máa wá sọ́dọ̀ yín tẹ́ ẹ bá contract i'm going to strike your page down on youtube ṣé youtube ṣì ń monetize yín láti nàìjíríà ó ń ṣe mí ó sì ń bẹ̀rù wọ́n ní ni mo fún yín yẹn mo mọ̀ pé ẹ̀ ń gbé ó ń gbé wá fún mi mi ìkàn tọ̀tán ni o. kọ́mẹ́ǹtì ọkọ̀ ẹ ń bá fẹ́ bú mi ẹni kọ́kọ́ lọ sí péjì mi ṣe gbọ́ ẹ mọ̀ pé máa fún wọn lépè tọmọtọmọ ní mi ò ráyè ká ṣépè fún yàn fi rọ̀ mí lọ́rùn. aṣíwájú ò tí ì lọ bí iṣẹ́ ni káyọ̀ ló ṣe wà níbi. ẹ jẹ́ pé kí n ṣe lé mọ́ni ìlú ńlẹ̀ lẹ́nu mi. Eh, ayé àwọn ọmọ rẹ̀ ò dáa mi ì fún ní sísì fún BMW yẹn mi ì fún ní sísì mo tiẹ̀ rẹ̀ o fẹ́ ta o fẹ́ rà mí eh, ẹ ṣe gan ni nice joining me kí n lọ ra breakfast kí n lọ ra eh, ẹran ẹlẹ́dẹ̀ kí n fáwọn. ìṣọ̀lá ọ̀dàlẹ̀ mo wà ní tẹ́sán ni wọ́n pè mí lórí ọ̀rọ̀ ọ̀ṣọ́lá yẹn o àtúbọ̀tán ló máa ń ló fìyà jẹ o àtúbọ̀tán yẹn sì máa fìyà jẹyàn àfa Ìlọrin náà ó máa fìyà jẹ àtúbọ̀tán wà ó wà mọ̀nà káyé mi ò dájú èèyàn mo máa ń ṣoore gan o but mo yé ti kà ẹ̀dá wọ́n á ń bẹ̀yìn wọ́n á mú yín bí eégún àti papọ̀ ah, ìyá ìyá Tani Olohun tó ń kúnlẹ̀ ó bọ́ mọ́ kí yín